ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ̀ ń gbọ́ mi lónìí pé ẹ kú òwúrọ̀ o ẹ kú òpin ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà ẹ rí àánú gbà ọjọ́ òní ọjọ́ ayọ̀ ni ó jẹ́ fún yín o gbogbo ibi tẹ́ ẹ ní lọ́kàn láti lọ lónìí lórúkọ jésù ọlọ́run yóò bá yín lọ ìjáde yín lónìí yóò dára ìwọlé yín yóò ní ayọ̀ lórúkọ jésù kristi olúwa wa àìsáyà orí forty five ẹsẹ̀ two ó ní màá fi sóre fún wa láàárọ̀ yìí àìsáyà orí forty five ẹsẹ̀ two olúwa ní wọ́n lọ ṣáájú rẹ wọ́n sọ àwọn òkè ńlá di pẹ̀tẹ́lẹ̀ n ó fọ́ ilẹ̀kùn idẹ n ó sì gé ọ̀pá ilẹ̀kùn irin hallelujah bí ọlọ́run olódùmarè bá lọ ṣáájú èèyàn gbogbo ìdíwọ́ òní yóò mú kúò lójú ọ̀nà àwọn ìdíwọ́ bí òkè ńlá àwọn ìdíwọ́ bí ilẹ̀kùn idẹ àwọn ìdíwọ́ bí ilẹ̀kùn irin gbogbo àwọn nǹkan wọ̀nyí ni èṣù máa ń gbé kalẹ̀ lójú ọ̀nà ẹ̀dá béèyàn bá ń pinnu láti rìnrìn àjò ayé nínú ìrìn àjò àyànmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó túmọ̀ sí àwọn nǹkan ìdíwọ́ ṣùgbọ́n bọ́lọ́run bá ti lọ ṣáájú èèyàn àwọn nǹkan wọ̀nyí ò ní ní agbára torí pé kò sí nǹkan kan tó lè dá ọlọ́run dúró láàárọ̀ yìí ìwà láàyè ọlọ́run yóò máa lọ ṣáájú rẹ̀ ohun gbogbo tó ń ti ń dí ayé rẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa agbára ọlọ́run wọn ò ní sí mọ́ ó sì délé àyànmọ́ rẹ̀ ẹ tẹ́wọ́ kí n fi bíbélì yìí gbàdúrà fún yín ní orúkọ ńlá jésù láàárọ̀ yìí ohun gbogbo tó jẹ́ ìdènà fún ayé rẹ̀ lónìí kí olúwa kó pa wọ́n rẹ́ gbogbo òkè ńlá níwájú rẹ̀ àwọn ìṣòro ńlá àwọn ìṣòro tó kọjá agbára ènìyàn níwájú rẹ̀ lórúkọ jésù kó máa di pẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn ilẹ̀kùn idẹ àwọn géètì ńlá tí wọ́n tì tó kàn kankan tí ò sí fún ọ lórúkọ jésù láti òní lọ kọlọ́run kò fọ́ wọn níwájú rẹ̀ gbogbo àwọn ọ̀pá ìdábù irin àwọn irin tí àwọn ẹ̀mí òkùnkùn ìdílé gbé káwájú rẹ̀ tí wọ́n lò ní kọjá àwọn tó kàn lójijì tí a ti lọ ṣòro fún ọ ní orúkọ jésù kí ọlọ́run kó gé wọn dànù bó o ṣe ń lọ láàárọ̀ yìí kí ọlọ́run kó máa bá ọ lọ agbára ọlọ́run kó tì ọ lẹ́yìn ẹnikẹ́ni tó bá dìde ogun sí ọ ọlọ́run kó dìde ogun sí wọn ẹnikẹ́ni tó bá ní òun ò ní gbà kó o débi tó fẹ́ dé láyé lórúkọ jésù ọlọ́run kó kọlù wọn gbogbo ẹ̀dá tó lè ní ọ sínú tó wá ń wá ọjọ́ láti gbẹ̀san lára rẹ̀ bí ò bá ronúpìwàdà lórúkọ jésù kristi agbára ọlọ́run kó kọlù kó o rí àánú gbà ọjọ́ òní kó dára fún ọ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 take me home.